uh FM. Hearing the best makes you feel your best. káàsán níbi gbogbo tẹ́ ẹ ti ń lórí ọ̀fẹ́ àti máa gbọ́ wà wọ́n ní dídé dídé báyìí ò ní tewé adé bíbọ̀ bíbọ̀ báyìí ò ní tàbọ̀yì mo kí yín ẹ káàsán ẹ káàbọ̀ sórí ìròyìn tó kọ sísọ tó kọ tó gbẹnu tán nìkan ní fresh one oh seven point nine fm lábẹ́òkúta àwọn ìṣẹ̀lẹ̀ tó wáyé àmì àwọn ìṣẹ̀lẹ̀ àgbọ́tàkìjì àwọn ìṣẹ̀lẹ̀ kọ́ńbọ̀kì ẹ ti mọ̀ wípé òun la máa ń gbé wá ká yín mọ́ lápá bí lórí ìròyìn tó kọ sísọ láago kan àbọ̀ sáago méjì ṣáájú ohun gbogbo èmi ní olúfẹ́mi oyènẹ́kan oníkànga àgbọ̀ngbẹ èdè èdè tún bẹ lúgbúlùgbú nù kànga mi lọ́sàn-án òní ẹ jẹ́ ká bẹ̀rẹ̀. ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ lábala kókó kòkò kókó orí ẹ̀ lọ́sàn-án tòní ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ ó kọ sísọ́ o ó gbẹnu tọkọ ń bọ̀ kì kọ́bà òkè kó máa ṣọ́ wa ń bẹ̀ kí ni ká ti pe léyìí ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ ó kọ sísọ́ ó gbẹnu tọkọ ń bọ̀ kì lẹ́kọ̀ọ́ wọn ni bàbá kan màmá rè ó ní wọ́n ti sọ pé kó lọ sí ẹ̀wọ̀n gbére látàrí kíni ó ń wu ìwà kò tọ́ nípa ti ìbálòpọ̀ pẹ̀láwọn ọmọ eléyìí tó bí nínú tó ń lọ bíi mẹ́ta ẹ̀ lórí ìròyìn tó kọ sísọ tó gbẹnu tán lọ́sàn-án òní eléyìí náà ó kọ sísọ o ó gbẹnu tán lágbára elédùmarè gbogbo àwọn tí wọ́n wá ọmọ ọba òkè yóò kúkú fi ta wọ́n lọ́rẹ̀ ọmọ eléyìí táwọn olówó ń wá tí wọ́n rí ó mà ní arábìnrin kan ẹni ọgbọ̀n ọdún ni wọ́n sọ pé ó jù sódò nípínlẹ̀ ogun ṣùgbọ́n ọ̀rọ̀ ti ṣe bẹ́ẹ̀ ó ti kọ sísọ o ó ti gbẹnu tọmọ lọ́wọ́ ẹgbọ́ lọ́sàn òní náà ni eléyìí náà ó kọ sísọ kọ́ńbọ́ọ̀kì ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ kọ sísọ nílùú àbújá bàbá kan rèé o ló ké gbàjáre ó ní a wákàtí mẹ́jọ ṣáńgílítì òun la fi fẹsẹ̀ rìn nínú igbó kìjikìji ṣe é rántí àwọn ọmọbìnrin kan eléyìí tí wọ́n sọ pé wọ́n jí gbé nílùú àbújá bàbá àwọn ọmọ náà ló sọ̀rọ̀ ẹ̀ gbọ́ lórí ìròyìn tó kọ sísọ lọ́sùn òní ìpínlẹ̀ Ògùn ni mo balẹ̀ sí ọ̀rọ̀ kọ sísọ gbẹnutọ́kọ̀ ń bọ̀ kì í bẹ̀ wọ́n ní ọwọ́ tún dẹ o àwọn òṣìṣẹ́ àjọ elétò ààbò sosafe wọn mà ti rọ́wọ́ tó ẹnìkan eléyìí tó jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tí wọ́n ń dàlú abẹ́òkúta láàmú kódà wọ́n kábọn léwọ́mọ́ lọ́wọ́ oko àṣàkì balẹ̀ kó ṣọwọ́ bọ̀ ẹ gbọ́ lọ́sùn òní náà ni eléyìí náà ó kọ sísọ gbẹnu nípínlẹ̀ Ògùn náà láṣìwà níbi tí a ti rí kà wípé àwọn òṣìṣẹ́ àjọ elétò ààbò sosafe wọ́n rọ́wọ́ tó arákùnrin kan o pẹ̀lú bọn ìṣeré tọ́í gọ́ọ̀nù eléyìí tó fi ń káwé èèyàn ní papámọ́ra ẹ gbọ́ lórí ìròyìn tó kọ sísọ lọ́sàn òní náà ni ẹ jẹ́ ká lọ tààràtà sípínlẹ̀ akwa ibom ìròyìn tó kọ sísọ gbé wa débẹ̀ náà wọ́n ní àwọn ọmọ kan rèé o eléyìí tó jẹ́ pé ní kété tí wọ́n bá ti jáde ńlé pa wọ́n ń lọ sí skul ilé ẹ̀kọ́ kí wọ́n lọ ń kọ́ ilé ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ tí wọ́n ti ń káwé èèyàn bí wọ́n ṣe ń ṣe yàwúyàwú ẹ gbọ́ lọ́sùn òní ẹ bá bọ̀ lójú òpó facebook wa yẹn fresh one oh seven point nine fm lábẹ́òkúta lẹ́ máa ṣáàṣì fún lójú òpó facebook ẹ láìkí ẹ̀ kẹ́ fọ́lù ẹ̀ kẹ́ ẹ já síbí kẹ́ ẹ máa fi àwọn kọ́mẹ̀ntì yẹn ṣọwọ́ síbẹ̀ à ń padà bọ̀ ìpàdé òsèkò orúkọ nínú ìrìnàjò forty one day sustain and pray. ọlọ́dọọdún tí ọlọ́run pàṣẹ fún wòlíì sáàmù olú alóbàbà dàmímúgo tá a ti fọn rere ẹ̀ sátidé àti sọ́ndé ọ̀sẹ̀ yìí ni saturday twenty seven and sunday twenty eight gba gbogbo rẹ̀ padà. nínú ìrìnàjò forty one days àkànṣe ọ̀sán kan orúkọ ní jesus city ọlọ́run sáàmù olú alọ́ ní kó wá gba ìkọlọ́ rẹ̀ padà. gbogbo ẹni tó ti jà ó ọlọ́run yóò máa torí rẹ dìde ìgbéníjà gba ẹ̀tọ́ rẹ ire ìrànlọ́wọ́ ìgbédìde rẹ padà ìwọ́sẹ̀ ti máa bọ̀ kájọ gbàdúrà níbi tí àdúrà ti ń gbà níbi nípasẹ̀ pé olólórí wòlíì sàmúlò àlọ́ bàbá adámimógo pẹ̀lú ọ̀pọ̀ olórí ẹ̀mí bíi táíwò òjòdù tèmítọ́pẹ́ ọmọ alágbàwí kẹ́mi ríogbò ẹ má gbàgbé àyẹ̀wò náà wọ́n kàn sẹlẹ̀ máa wà láti rí wòlíì lọ́jọ́ sátọ̀dẹ̀ twenty àti sunday 28 eight jan gbogbo ẹ̀ ní cac grace of mercy adámimógo jesus city ìbẹ̀jùlẹ̀ kí expressway ìlàmìjà village aláró lagos nínú pàdé ọ̀sán kan orúkọ ilé yìí ni lọ́sẹ̀ yìí gangan a àjẹbí àjẹbí àjẹbí àjẹbí àjẹbí. ó ń lọ. iwájú ló ń lọ. àjẹbí ah, ti gbára mi dé o. ọ̀pọ̀ àwọn oògùn wa ti wà ní ẹ̀kún. àwọn oògùn wa ti wà ní pọ́dà. Àjẹbí Trado Medical Company Limited ọgbọ́n gorí ọgbọ́n ìmọ̀ ìjìnlẹ̀ ń peléke sí i. Àwọn oògùn òbílẹ̀ iléeṣẹ́ àjẹbí tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó tí ò látàtì ti wà ní oníyẹ̀fun powder ọ̀kan rẹ̀ ni ó le koko. Ah! apatapìtì apìtì pátá. ó le koko. bákan náà ni báṣkìọ́ jẹ̀dí oògùn tí ń ṣẹ́gun jẹ̀díjẹ̀dí bíi mọ̀nàmúà náà ti wà ní pọ́dà tó fi dórí mùsítáífò oògùn ibà àjẹbí herbal powder gẹ́gẹ́ ń kọ́ òun náà ti wà lóníyẹ̀ fún. bẹ́ẹ̀ ló ti wà ní gbogbo ilé ìtajà oògùn ẹ máa pè zero eight zero twenty six twenty six sixty eight twenty six fẹ̀yìn alára tuta àjẹbí trado medical company limited ìgbéjáde ọgbọ́n àwọn baba ńlá wa pẹ̀lú mọ̀ ìjìnlẹ̀ ayé òde òní. àwọn oògùn wa ti wà nílẹ̀ kẹ̀kẹ́. fẹ́tẹ̀ ló máa kí yín o ó ní ẹ lówó ẹ bímọ kẹ́ ẹ ṣiṣẹ́ àgbẹ̀ kẹ́ ẹ ta ló ń fi wọ́n wéra wọn òun àti ta ni níwájú ta ni òkè téńté lẹgbẹ́ àwọn àgbẹ̀ fẹ́tẹ́ ní wà bí èrò bá di ká ṣiṣẹ́ àgbẹ̀ ká sì tún ta ilẹ̀ oko tí á jẹ́ kí àgbẹ̀ ó jèrè rẹpẹtẹ ẹ̀dínwó tí ò láfiwé ni fifteen farmers association ń ta ilẹ̀ tó dùn dáko sí fún ẹni tó bá fẹ́ ra ìlàjì éka plọ́ọ̀tì mẹ́ta láti fi dáko ó lè kọ́kọ́ san ó kéré tán twenty five thousand naira éka méjì àtààbọ̀ fifteen plots ninety five thousand naira péré ló ọdún kan sanwó tó kù ní san díẹ̀díẹ̀ ẹ wá gbọ́ o tó bá ti lè pé ìlàjì owó ilé oko tó fẹ́ rà wá gbalẹ̀ rẹ láti bẹ̀rẹ̀ iṣẹ́ ní pẹrẹu january twenty five ọdún yìí làǹfààní yìí máa wá sópin o pfepten farmers association lórí zero eight one zero nine seventy five seventy five sixty five. òní electronics dé ìrọ̀rùn dé fún gbogbo ẹ̀yin èèyàn wa do yes. òní electronics iléeṣẹ́ tọ́lọ́run fi ṣìkẹ́ ẹ wa tó bá donate electronics ibùdó kan ṣoṣo kìkì electronics nìyẹn owó pọ́ọ́kú ló bá dé bẹ́ẹ̀ sì rèé original náà ń tà níbẹ̀ sà. láwọn electronic appliances lóríṣiríṣi bíi television refrigerator freezer radio tape lóríṣiríṣi plasma tv lóríṣiríṣi home theatre pressing iron air condition generator washing machine abibili àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a lè ka tán. òní electronics ọ́fíìsì wọn wà ní ṣàpọ́n abẹ́òkúta ní greenhouse behind find new Ṣàpọ́n shopping complex opposite general post office kò sẹ́ni kẹ́nìbọ̀dì tẹ́ ẹ bèrè ní electronics lọ́wọ́ ẹ̀ ní Ṣàpọ́n tí o mọ̀ bẹ́ẹ̀ ẹ pè wọ́n tẹlifon zero eight zero three three five zero six eight five zero àbíkẹ́ zero seven zero six nine one seven three nine eight eight òní electronics òní gangan lónìí òní lónìí ó máa jẹ́. ẹ káàbọ̀ padà a wà lórí ìròyìn tó kọ sísọ níkànnì fresh one oh seven point nine fm lábẹ́òkúta ẹ jẹ́ ká ti ìpínlẹ̀ Ògùn bẹ̀rẹ̀ níbi tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti jẹ́ kó di mímọ̀ lọ́jọ́ ajé àná wípé ọwọ́ òun ti tó arábìnrin kan ẹni ọgbọ̀n ọdún torúkọ rẹ̀ ń jẹ́ Olúbùnmi Ajayi látàrí pé ó mà ju ọmọ bíbí inú rẹ̀ ọmọ oṣù márùn-ún ó jù ú sínú odò wọn ni orúkọ ọmọ náà ni wọ́n pè ní ìmọ́lẹ̀ anífowóṣe ní odò kan tí wọ́n pè ní rss river nílùú ṣàgámù wọ́n ní ẹnìkan eléyìí torúkọ rẹ̀ ń jẹ́ olúṣọlá ṣónáyà tó jẹ́ pé òun lọ bá òkè lò gẹ́gẹ́ bí onísábàbíire láti wà nítòsí odò náà nígbà tí arábìnrin ọ̀hún tó ju ọmọ náà wọ́n ní ní kété tó jù ú ẹni ọ̀hún wà nítòsí ibẹ̀ ìyẹn bá sáré lọ ó bá lọ yọ ọmọ náà o lẹ́yìn tí wọ́n ti jù ú sódò tán gẹ́gẹ́ bí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn SP ọmọlọ́lá odùtọ́lá ṣe bá wọn akọ̀ròyìn sọ̀rọ̀ lọ́jọ́ ajé àná jẹ́ kó dìímọ̀ ìpè ọmọ yìí òun ni wọ́n sáré gbé dìgbàdìgbà ní kété tí wọ́n yọ lọ sílé ẹ̀kọ́ ẹ̀kọ́ṣẹ́ ilé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ ṣègùn òyìnbó ọlábísí ọ̀nàbànjọ teaching hospital tó wà ní ṣàgámù láti fún ní ìtọ́jú tó péye níbẹ̀ ló ti wá sọ̀rọ̀ pé ní báyìí o ọmọ náà eléyìí tó jẹ ọmọ oṣù márùnún torúkọ rẹ̀ ń jẹ́ ìmọ́lẹ̀ anífowóṣe ló kí bá a ti ń sọ̀rọ̀ yìí àjíǹde ara ó ti ń jẹ́ fún ọmọ náà ìtọ́jú ìlera eléyìí tí wọ́n fún tí wọ́n kó bò ó nípa oore ọ̀fẹ́ ara rẹ̀ ó ti ń padà bọ̀ sípò ẹ wá rí wípé léyìí ó kọ sísọ o ó gbẹnu tán lóní kọ́ńbọ́ọ̀kì ẹ jẹ́ ká lọ tààràtà ìpínlẹ̀ Ògùn náà láṣìwà ká máa tẹ̀ ẹ́ kúṣẹ́ kúṣẹ́ kúṣẹ́ lórí ìròyìn tó kọ sísọ tó gbẹnu tán lọ́sàn-án òní náà ni níbi tí a ti rí kà wípé àjọ elétò ààbò sosafe nípínlẹ̀ Ògùn òun ló jẹ́ pé ọwọ́ wọn ti tú ẹnìkan hùn tí wọ́n porúkọ rẹ̀ ní Kábírù Adédọ̀tun táwọn èèyàn mọ̀ sí KB tí ìrètí sì wà wípé ó jẹ́ afurasí ọ̀kan gbòógì nínú àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ẹ̀yẹ nípínlẹ̀ Ògùn eléyìí tí wọ́n ń da ìpínlẹ̀ Ògùn àti ìlú Abẹ́òkúta tí wọ́n ń dá láàmú àtẹ̀jáde látọ̀dọ̀ ọ̀gá àgbà lẹ́ka ìròyìn fún àjọ náà wọ́n ní láti pàṣẹ ọ̀gá àgbà dókítà Sọjí Gonzalo àtẹ̀jáde tó wáá fi síta láti pàṣẹ ọ̀gá àgbà lẹ́ka ìròyìn ìyẹn Moruf Yusuf lọ́jọ́ àìkú jẹ́ kó di mímọ̀ wípé àwọn òṣìṣẹ́ àjọ SOSAFE òun ni wọ́n ń lọ tí wọ́n ń bọ̀ ò tó sì wá jẹ́ pé àwọn kan ló sí wọn ní kẹ́sẹ̀ wípé arákùnrin kan bẹ eléyìí tí wọ́n ń pè ní kb wọ́n ní lẹ́sẹ̀kẹsẹ̀ òun làwọn òṣìṣẹ́ àjọ sósèfù òun ni wọ́n lọ síbẹ̀ láti lọ gbéṣẹ́ ìríjú wọn jáde tó sì wáá ṣokùnfà bí ọwọ́ ṣe tó kàbírù wọ́n wá ní ìbọn ìléwọ́ pistol wọ́n bá lọ́wọ́ rẹ̀ o ìyẹn nínú yàrá rẹ̀ eléyìí tó wà lágbègbè tó toró níjọba ìbílẹ̀ àríwá abẹ́òkúta abẹ́òkúta nọ́ọ̀tì nípínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí wọ́n ṣe wá sọ lásìkò eléyìí tí wọ́n fi ọwọ́ ṣìkún gbé ọ̀hún jẹ́wọ́ ò wípé lótìtọ́ òun lòun ti lọ́wọ́ nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwà ọ̀daràn nípínlẹ̀ Ògùn nílùú Abẹ́òkúta ọ̀gá àgbà Gonzalo ti wá jẹ́ kó dimọ̀ pé iṣẹ́ ìwádìí tó gúnmọ̀ ó ti ń lọ lórí ọ̀rọ̀ náà wọ́n ní kódà wọ́n ti gbé e lọ sí ẹ̀ka kan èyí ẹ̀ka tó ń tọpinpin níléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n pè ní monitoring unit tó wà lókè mọ́sán Abẹ́òkúta tí rèsí ti wà pé lẹ́lẹ́yẹ òsọ́kà láì ní fi ọ̀rọ̀ falẹ̀ ó di lẹ́lẹ́lẹ́ ní eléwé ran ní kété tíṣẹ́ ìwádìí bá ti parí tán wọ́n ń gbé lọ sílé ẹjọ́ ẹ wá rí wípé léyìí ó tún kọ sísọ ogbẹ̀nù tán ó kù ó kù báyìí náà òun nìbọn ró ẹ ká lọ ọ̀dọ̀ àjọ so safeco ẹ̀ka tìpínlẹ̀ Ògùn náà láṣìwà níbi tá a ti rí kà wípé àjọ elétò ààbò so safe nípínlẹ̀ Ògùn ti rọ́wọ́ tó arákùnrin kan eléyìí tí ó ń da agbègbè ìjọba ìbílẹ̀ odò ògbólú tó ń da agbègbè náà láàmú tó sì jẹ́ pé ìbọn ìṣeré ìbọn oníke ìyẹn fẹ́ẹ̀kì òun ló jẹ́ pé tọ́ígọ̀nù òun ló mú dání láti máa fi kó jìnnìjìnnì bo àwọ̀ èèyàn àbí fi alẹ̀ mọ́ káyọ̀dé wọn èyí ló wà nínú àtẹ̀jáde kan látọ̀dọ̀ ọ̀gá àgbà fún àjọ náà ìyẹn dókítà Sọjí Ganzalu láti pàṣẹ ọ̀gá àgbà lẹ́ka ìròyìn ìyẹn ọ̀gá àgbà Moruf Yusuf wọn wà ní arákùnrin ọ̀hún òun ni wọ́n pè ní Daniel tó sì jẹ́ pé ọmọ bíbí agbègbè ìlàjẹ nípínlẹ̀ Ondo òun ló jẹ́ ṣùgbọ́n ẹ̀kọ́ agbègbè Ìjẹ̀bú nípínlẹ̀ Ògùn òun lọ́wọ́ ti tó gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní ṣáájú àkókò yìí ló ti máa ń dá yánpọnyánrin sílẹ̀ ìgbà mìíràn yóò lu àwọn èèyàn ní jìbìtì ìgbà mìíràn yóò digun já àwọn èèyàn lólè tó sì jẹ́ pé ìbọn ọ̀hún oníke ìyẹn tọ́ ìgànnù òun ló mú lọ́wọ́ tó fi aṣọ àtàwọn nǹkan kan eléyìí tó lè dẹ́rù bani yóò máa fi wé e láti máa wá jẹ́ kí jìnnìjìnnì kó bo àwọn èèyàn wọ́n wá jẹ́ kí ó di mímọ̀ pé ní báyìí àwọn òṣìṣẹ́ ọlọ́pàá eléyìí ti ń bẹ ní agbègbè ọbalẹ́ndé ó ti wà lákọlò wọn nígbà tí wọ́n ń gbé lọ sílé ẹjọ́ eléyìí kọ sísọ ó gbẹ̀nù tán ẹ̀jẹ̀ ajá sí lójú ọjà òní electronics dé ìrọ̀rùn dé fún gbogbo ẹ̀yin èèyàn wa yes òní electronics iléeṣẹ́ tọ́lọ́hún fi ṣìkẹ́ ẹ wa tó bá donate electronics ibùdó kan ṣoṣo kìkì electronics nìyẹn owó pọ́ọ́kú ló bá dé bẹ́ẹ̀ sì rèé original náà ń tà níbẹ̀ sà. láwọn electronic appliances lóríṣiríṣi bíi television refrigerator freezer radio tape lóríṣiríṣi plasma tv lóríṣiríṣi home theatre pressing iron air condition generator washing machine abibili àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a lè ka tán. òní electronics ọ́fíìsì wọn wà ní ṣàpọ́n abẹ́òkúta ní greenhouse behind new Ṣàpọ́n shopping complex opposite general post office kò sẹ́nikẹ́ni bọ́ọ̀dì tẹ́ ẹ bèrè ní electronics lọ́wọ́ ẹ̀ ní Ṣàpọ́n tí ò mọ̀ bẹ́ẹ̀ ẹ pè wọ́n telephone zero eight zero three three five zero six eight five zero àbíkẹ́ zero seven zero six nine one seven three nine eight eight òní electronics òní gangan lónìí òní lónìí ó máa jẹ́. àgbò tó fẹ́ yìnrìn lọ agbára ló lọ mú wá. first january tún dé o. ilẹ̀ oko la wá ń sá o. mo jẹ́ ti kátàlẹ̀ oko ládùúgbò yìí ìwé ìrẹ̀gbẹ́ first january agro investment limited. mo ti lágbárí sàṣà èmi àjànàkù tí mọ́bílẹ̀ gbé dẹ̀rùn. bó fẹ́lẹ́ oko lọ́ba fẹ́mi owó dé. ilé alára wà bẹ́ẹ̀. greenland rẹ yẹn. bó fẹ́ olérànlájì éka three fifty éka kan six hundred éka méjì àbọ̀ one point four. bó fẹ́lẹ̀ làlábàtà green garden. ilé alára wà bẹ́ẹ̀. ẹni mọ̀ bẹ́ẹ̀ kò tó nǹkan. tẹ̀lẹ̀ nímọ̀nà ọ̀fẹ́lẹ̀ lọ́pẹ́jì. ilé alára wà bẹ́ẹ̀. ẹ̀bílẹ̀ adébórí gangan lọ́pẹ́jì. àìmí rè mọ́ bẹ́ẹ̀. iléeṣẹ́ fọ́ january rè mọ́ náà. two hundred and fifty rẹ́lajì. four hundred rántòdì di éka éka méje àbọ̀rẹ́ nine fifty. a ò ní sanwó lù lọ́dún yẹ ẹ̀jẹ̀ káràlẹ̀ oko òjò ń bọ̀. wàhálà fọ́ọ̀mù kò má sanwó rẹ díẹ̀ díẹ̀ bó bá ti pé lajì wá gbalẹ̀ rẹ o. ìparí oṣù january ranfani má o. four january agro investment limited and sarudin house pepsi kwari labẹ́òkúta zero nine one three nine zero seven nine seven seven. ìlú ìbàdàn tún ti rọ́ọ̀kùnkùn kẹ̀kẹ́ judah mega press twenty twenty four ó dé máa yìnyàn o. àpéjọpọ̀ kọrin yìí sí olúwa pẹ̀lú àwọn gbajúgbajà olórí ẹ̀mí kàńkàkàńkà àtàwọn adẹ́rìn pẹ̀kẹ́ ni stand up comedians nàìjíríà a tún máa tẹ́ pẹpẹ orin tìlù tíjó tẹ̀fẹ̀ tàwàdà látàrí ọjọ́ di dr yinka ayéfẹ́lẹ́ mon tó máa ń wáyé lọ́dọọdún ẹ wá gbọ́ o nítorí òbítíbitì ọ̀pọ̀ èrò tájọ́ máa ń ṣe káyé o lè gbà wá dáadáa lọ́dún yìí níbi tó tẹ́jú dáadáa orí pápá ìṣeré mímbo liberty stadium òkè àdó ìbàdàn ló ti máa wáyé o láṣàlẹ̀ wednesday january thirty one ọdún yìí bẹ̀rẹ̀ látàgùn mẹ́fà ìrọ̀lẹ́ dàgùn mẹ́fà ìdájí ọjọ́ kejì àwọn olórin ẹ̀mí tó ń bọ̀ lọ́dún yìí ni mike abdul mama bọ́lá rẹ̀ evangelist adelakun ayẹwa bísí aláwìyé àlùkò làolúgbẹ̀njọ bukola akíade sẹ̀wẹ̀lẹ̀ jésù ìlàjà akitunde ọlọ́run sọ bẹ́ẹ̀ sade taiwo babatunmise láwẹ̀ tẹríba torise ẹsẹ̀ ìgbẹ́kẹ̀lé bọ́sẹ̀ adéwà adégbòdù twins bùnmi akínàánú omijì ojú mi adéyínká aláṣeyọrí káyọ̀dé oyèwọlé elisa vocal adùkẹ́ gold ṣẹ́gun adéwọlé kòkòrò kẹ̀ǹgà jídára ìdòwú fàṣ fáfúre taiwo tọ́pẹ́ ọ̀nàjẹ̀ǹgbèsì olúwa ló ní bísí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀lú àwọn adẹ́rìn pẹ̀kẹ́ níbi Kenny Black àti wòlíì àgbà àwọn ìránṣẹ́ ọlọ́run tó máa wà ń bẹ̀ ni prophet dr ezekiel ọ̀làdèjì prophet pf wa pastor fẹ́mi emmanuel prophet taiwo òjò prophet ṣèyí Bakare, àtọ́lùgbàlejò reverend edward alabi tó fi mọ́ gbogbo olóko olóko ọ̀tọ̀ òkúlù jàǹkànjàǹkàn tó ń bọ̀ dr ọláyínká joel ayéfẹ́lẹ́ mon lólùgbàlejò àgbà judah mega praise man loaded lọ́dọọdún ní ẹgbàdẹ́ àṣálẹ́ ọjọ́ wednesday january thirty one ọd ọdún yìí ni o lórí pápá ìṣeré mímú liberty stadium òkè àdó ìbàdàn ọ̀fẹ́ ni kò sí owó ìwọlé judah mega praise twenty twenty four bá a bá ṣe ń kọrin yìí sí olúwa láṣàlẹ̀ ọjọ́ yẹn bẹ́ẹ̀ ni fèrèsé ọ̀hún á máa ṣí ire gbogbo tó wà nínú ọdún yìí máa tẹ̀ wá lọ́wọ́ lórúkọ jésù àmì o. káàbọ̀ padà à ń tẹ̀síwájú lórí ìròyìn tó kọ sísọ níkànnì fresh one oh seven point nine fm lábẹ́òkúta ẹ jẹ́ ká lọ sípínlẹ̀ èkó níbi tí ọ̀rọ̀ ti ṣe bẹ́ẹ̀ tó ti kọ sísọ tó ti gbẹnu tán irú bàbá wo ni kápẹ́lẹ́ yìí o àríkà wípé adájọ́ sọládòyè ti lé ẹjọ́ kan eléyìí tó ń rí sí ọ̀rọ̀ ìfipábánilòpọ̀ ṣíṣe àwọn ọmọ kéékèèké níṣekúṣe nílùú ìkẹjà òun ló jẹ́ pé lọ́jọ́ ajé àná ló mà sọ pé kí bàbá kan kó lọ sẹ́wọ̀n gbére o ìyẹn bàbá torúkọ rẹ̀ ń jẹ́ adémọ́lá ọládìmẹ́jì látàrí pé ó wu àwọn ìwà kò tọ́ ìwà tí ò ṣe tí ò ṣe máa gbọ́ sétí ó wù ú sí àwọn ọmọbìnrin rẹ̀ eléyìí tó já wọn mẹ́ta wọ́n ní àwọn ọmọ yìí ọjọ́ orí wọn ìkan jẹ́ ọmọ ọdún márùn-ún ìkan jẹ́ ọmọ ọdún méje ìkan sì jẹ́ ọmọ ọdún mẹ́sàn-án nígbà tó wá ń gbé ìdájọ́ kalẹ̀ gẹ́gẹ́ bí adájọ́ ṣe sọ̀rọ̀ ó ní àwọn ẹ̀rí máa jẹ́ mìníṣó eléyìí tó fi wọ̀n níwájú ilé ẹjọ́ ó jẹ́ kó dimọ̀ pé ìwọ bàbá yìí alàgbà ọ̀làdìmẹ́jì òun wu ìwà kò pẹ̀lú àwọn ọmọ mẹ́ta eléyìí tó bí nínú rẹ̀ tó sì jẹ́ pé eléyìí yẹ fún ìjìyà tó gbóná yakin lábẹ́ òfin gẹ́gẹ́ bí wọ́n ṣe wá sọ̀rọ̀ ó ní àwọn ọmọ òun kódà àwọn ni wọ́n kó ríẹ̀ríẹ̀ wá sílé ẹjọ́ láti wá sọ̀rọ̀ ìpè lótìtọ́ ó ní bàbá wa ló wu ìwà eléyìí tí ò bójúmu lótìtọ́ kì í ṣe kébéyà wọn kù wá bí ẹni kù lùbọ́ o ṣùgbọ́n wọ́n fi ọwọ́ kan àwọn apá abikọ́ lọ́fi eléyìí tí ò yẹ kéèyàn fọwọ́ kàn nínú àgọ́ ara àwọn ọmọ níbẹ̀ òun ni adájọ́ ti wá sọ̀rọ̀ pé láì ní fọ̀tá pé láì ní fọ̀rọ̀ sábẹ́ àwọn sọ ẹ jẹ́ kó lọ ò sí ẹ̀wọ̀n gbére ẹ wá rí wípé léyìí ó kọ sísọ ó gbẹ̀nù tán kọ́ ń bọ́ kì ẹ ká tún tẹ̀ kúṣẹ́ kúṣẹ́ kúṣẹ́ ẹ ká lọ sílùú àbújá ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ ó kọ sísọ o ó gbẹnu tán ló ní kọ́ ń bọ́ kí ṣùgbọ́n ká tó débẹ̀ ẹ ká kọ́kọ́ yà nípínlẹ̀ akwa ibom níbi tí a ti rí kà wípé àjọ eléyìí tó ń gbógun ti wà ìbàjẹ́ àti ṣíṣe owó ìlú kúmọ́kúmọ́ EFCC ti rọ́wọ́ tó àwọn ọmọ kan àwọn mẹ́rìnléníogún ìyẹn twenty four tó jẹ́ pé báwọn bá ti jáde kúrò nílé ibo ni wọ́n ń lọ wọ́n ń lọ sí skul wọ́n ń lọ sílé ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ wò wá ní ilé ẹ̀kọ́ ẹlẹ́sìn mìíràn níbi tí wọ́n ti ń kọ́ wọn nípa bá a ti ń lu jìbìtì lórí ẹ̀rọ ayélujára ìyẹn yahoo yahoo wọ́n wà ní ilé alájà eléyìí tó ga fíofío ibẹ̀ òun ni wọ́n gbà ó gẹ́gẹ́ bíi bùbá nílùú uyo olúlu ìpínlẹ̀ akwa ibom ọ̀gá àgbà lẹ́ka ìròyìn àti ìpolongo fún àjọ efcc ọ̀gbẹ́ni délé oyèwálé jẹ́ kó di mímọ̀ wípé gbogbo àwọn mẹ́rìnléníogún pátápátá ọkùnrin ni wọ́n ò agbègbè méjì ọ̀tọ̀ọ̀tọ̀ òun sì ni wọ́n ti rọ́wọ́ tó wọn gẹ́gẹ́ bí àwọn ará ìlú gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sí wọn gbẹ́rẹ́ ìpàkọ́ wọn wá ní lára àwọn nǹkan eléyìí tí wọ́n gbà lọ́wọ́ wọn òun làwọn fóònù dondẹ̀dondẹ̀ tó ń ti àwọn láptọ́ọ̀pù ìyẹn ẹ̀rọ ayárabíàṣá alágbélétan wọ́n ní kódà wọ́n tún ní àwọn ìwé eléyìí tí wọ́n fi ń kọṣẹ́ pà bẹ́ẹ̀ bá pàdé ẹnìkan ìyẹn àwọn èdè tí wọ́n máa ń lò wọ́n ti ń ṣẹ́jú pàkó lákòlò àwọn agbófinró ó kọ sísọ ó gbẹnu tán zero eight one eight one one one ten seventy nine zero eight one five four three two ten seventy nine ẹ̀ka àsán ó kọ́. ọlọ́ni ká máa gbọ́dọ̀ yan ayọ̀. àmì. oṣù kọ́ọ̀tù ní kú pass ẹnẹ ti ti di àyè lọ́lẹ́kùta. ó yà sà. ẹ lórí ta ọgbẹ́ tó kò kò ṣe ìjẹun fẹ́ já sí. ìjọba mm. tí sẹgbẹ́ mọ̀lẹ́dẹ̀ tẹ́lẹ̀ ìkùnrin máa máa ṣe mm. wọ́n máa máa bá fọ ọ́ fún wọn o. Mm. ẹ ṣeun àdúpẹ́ ó yẹ jáwé lómi ń bẹ̀ lójú òpó facebook akimodun baku owó tútù wọn kí wa hello ẹ ti wà ń bẹ̀ ẹ káàsán ẹ káàsán mà. yes ma. arákùnrin ìbùkún dé pì látàrí tẹ̀lé. ó yà. ìpè mi fẹ́ sọ bàbá tó ṣe àwọn ọmọ mẹ́ta ní ìṣekúṣe mm. kò yẹ kó dá ẹ̀wọ̀n nìkan fún ó yẹ kó tẹ̀ wọ́n lọ́dà mm. àwọn tíjọba wa máa fi wọ́n ṣáko. Mm. wọ́n máa roko kẹ́mi wọ́n fẹ́ bọ́ apá abitẹ́yìn tó rò sí yẹn dà ayọ̀hàn adéọlá wọ́n ní bàbá yẹn eléyìí tó ń bá wọn ọmọ rẹ̀ lò pọ̀ ó lágbára o ó kọ sí sọgbà kébọ́lá ti tó àmọ̀ pé alhaji sọ́lù owó ṣe kókó jáfẹ́lẹ́ ìkadì ẹ̀ káàsán ẹ̀ka sọ. yes sir. ó máa kọ sísọ. ó kọ sísọ. gbogbo ìrìn ẹ̀tẹ̀ kó wá lọ́sàn-án ìlú kọ sísọ. Hmm. àjọ wa ni o láti ìlú àṣà kíkàrà. bẹ́ẹ̀ tí eléyìí tí mo fẹ́ dá sí bẹ́ẹ̀ lórí arábìnrin tó gbogbo oṣù mẹ́sàn-án sóyún ó dẹ̀ bímọ yẹn tó ẹ pé àti wá sọnù ló kàn hmm. ó yẹ kó ṣèwádìí obìnrin yẹn dáadáa o hmm. kó tẹ̀sí ẹ dáadáa kó má bàa lọ́wọ́ kan tàbí nǹkan nínú ẹ ṣe kí ètò ló wà pẹ̀lú yìí o. àmín ẹ ṣeun àdúpẹ́ òun náà la fẹ́ fi ká díẹ̀ lọ́sàn-án ní ẹ pàdé àwọn ọkọ̀ míì bó bá tún di lọ́la lórí ìròyìn tó kọ sísọ tó gbẹnu tán ìlẹ́kùn fọ́fọ́ adéyẹmí olúyẹmí èmi ìgbà fáàtì tí ó yẹ kí n gbé samuel ọ̀tẹ́mọ́yè fúnmiláyọ̀ lélẹ́yìí fẹ́ẹ̀tì reception receptionist olúwa tó fún mi daniel gbogbo wọn pátápátá àti gòkè balógun títí di ọ̀la tẹ́ fi pàdé àwọn ọkọ̀ míì èmi ní olúfẹ́mi oyènẹ́kan oníkànga àgbọ̀n ọ̀gbẹ́ èdè ó dà fún un. Fresh FM Abẹ́òkúta one oh Fresh FM 107.9, oh seven point nine oh Abẹ́òkúta. gbogbo ará ìlú ló ń pariwo pé things ti hàn ilẹ̀ ti hàn káà ti hàn oúnjẹ ti hàn àbí bẹ́ẹ̀ kọ́ àbí tí ń sòhàn dandan yín ni. ẹ wo ọ̀rọ̀ ìlú wa ti wá gba sòrò pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àdúrà mo fẹ́ lè ní ohun tó ń ṣẹlẹ̀ nílùú yìí. Ah! kò ṣẹlẹ̀ rí. gbogbo wa ni a máa ń ṣe ìpinnu oríṣiríṣi ní ìbẹ̀rẹ̀ ọdún tí olóyìnbó ń pè ní new year new resolution lọ́dún yìí máa ra mọ́tò lọ́dún yìí máa kọ́lé lọ́dún yìí máa ralẹ̀ àmọ́ tá a bá ní tan ara wa ọ̀pọ̀lọpọ̀ ìpinnu wa ní ọdún yìí pẹ̀lú iyèméjì ńlá ni o. Hmm, ǹjẹ́ yóò ṣeé ṣe pẹ̀lú gbogbo àdójúkọ tí à ń faradà ní ìlú wa lọ́wọ́lọ́wọ́ ṣé owó rẹ̀ǹtì lẹ́ni ká sọ ni àbí owó ọkọ̀ owó oúnjẹ ńkọ́ owó iléèwé àwọn ọmọ náà kúkú gbẹ̀yìn. àmọ́ bí èmi àti yín kúkú ti ṣe mọ̀ wípé ọlọ́run ọba kì í ṣe ọba ìkà wọn ò sì ń dá wa dá wa ìdí èyí ni wọ́n ṣe máa ń gbé èèyàn kan àbí méjì dìde nírú àsìkò báyìí tí yóò ní ìfẹ́ ará ìlú denudenu láti rí wípé bí a tilẹ̀ ń gúnyán nínú ewé tí àwọn rò kan nínú èpo ẹ̀pà àwọn tí ó máa yọ ayọ̀ ọmọọba adébímpé aláṣẹ iléeṣẹ́ talẹ̀talẹ̀ Jacob's Royal Touch Home and Property tí gbogbo wa mọ̀ sí alára kò ṣẹlẹ̀ rí in land sales jẹ́ ìkan gbòógì nínú àgbédìde ìdùmarè fún àsìkò yìí ṣé kò ṣẹlẹ̀ rí free land allocation ni a fẹ́ sọ ni àbí kò ṣẹlẹ̀ rí land sale subsidy àbí kẹ̀ ilẹ̀ five five hundred naira ẹ wo àkàǹkà tán ni ipa kò ṣẹlẹ̀ rí iléeṣẹ́ Jacobs Royal Touch Home and Property ti dá láti sọ ẹgbẹẹgbẹ̀rún ènìyàn di onílẹ̀ àti onílé ọlọ́run ọba sì ń fún wọn ṣe. ní báyìí láti bẹ̀rẹ̀ ọdún twenty twenty four iléeṣẹ́ JRTT ti ṣetán láti ran ogunlọ́gọ̀ ènìyàn tí wọ́n ti pinnu láti kàn án pa fún ara wọn láti di onílẹ̀ àti onílé ní ọdún 2024 mú ìpinnu wọn ṣẹ pẹ̀lú ètò ọ̀ramandá ìrànlọ́wọ́ kò ṣẹlẹ̀ rí fún ìpinnu ọdún tuntun bẹ́ẹ̀ ni o gbọ́ mi dáadáa ìrànlọ́wọ́ kò ṣẹlẹ̀ rí fún ìpinnu ọdún tuntun 2024 àmọ́ ọmọ tó bá ṣípá nìyẹn ń gbé o ṣé ìwọ ti ṣe tán láti mú ìpinnu rẹ ṣẹ ní ọdún 2024 láti di onílẹ̀ kó má bàa tún gbé lágbètì ní ọdún tuntun yìí ó yá tẹ àwọn nọ́mbà wọ̀nyí sí orí fóònù ẹ 081 69 12 32 14 081 69 12 32 14 tàbí 090 509 35 137 0905 093 five one thirty seven nínú yàrá agodo pẹ̀lú òmìnira arábìnrin fẹ̀yìntọ́lá àdùkẹ́ aṣojú iléeṣẹ́ JRT tí wọ́n máa yọ̀nàna ìrànlọ́wọ́ kò ṣẹlẹ̀ ní twenty twenty four fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹ káàbọ̀ sórí ètò náà yá wa. ẹ ṣeun mo kí yín àti gbogbo ara ilé kú pọ̀pọ̀ ṣiṣẹ́ ọdún ọdún ayàbò fún gbogbo wa o. Hmm, ìrànlọ́wọ́ kò ṣẹlẹ̀ rí fún ìpinnu ọdún tuntun twenty twenty four ẹ má jẹ́ kí n tàn yín eléyìí ò ṣẹlẹ̀ rí. bí akókó ti ṣe mọ̀ pé ẹ̀yà méjì ìjàṣà tí a bá ń sọ̀rọ̀ nípa kò ṣẹlẹ̀ rí inland sales àmọ́ eléyìí tí a gbé wá fún ìbẹ̀rẹ̀ ọdún 2024 tún lékenkà lákọ̀ọ́kọ́ mo fẹ́ fi tayọ̀tayọ̀ já yín sí pé iléeṣẹ́ JRT ti dá ilẹ̀ five five hundred naira padà gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé owó àjọ ojoojúmọ́ five five hundred naira ni ẹ máa máa dá fún ọdún kan ní ilẹ̀ bá di tiyín ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló máa ń béèrè pé ṣé lẹ́yìn ọdún kan yìí ni àwọn ṣẹ̀ṣẹ̀ máa gba ilẹ̀ wọn rárá o láàrin oṣù mẹ́ta sí mẹ́rin àkọ́kọ́ tí ẹ bá ti ń ṣe déédéé ni ẹ máa ti gba ilẹ̀ yín ẹ ó sì ní àǹfààní láti máa dá ìyókù lọ fún ọdún kan tó bá sì jẹ́ ọ̀sẹ̀ọ̀sẹ̀ oṣooṣù tàbí bí ó bá ṣe yọ sí yín lọ́wọ́ lẹ fẹ́ máa dá owó yín fún ìdí kan tàbí òmíràn àyè náà ṣí sílẹ̀ fún yín gbogbo ènìyàn ní àǹfààní yìí wà fún o pábánbárì ìrànlọ́wọ́ kò ṣẹlẹ̀ rí fún ìpinnu ọdún tuntun wá ni pé láti ràn yín lọ́wọ́ mú ìpinnu yín ṣẹ láti di onílẹ̀ ní ọdún 2024 yìí iléeṣẹ́ JRT máa bá gbogbo èèyàn san owó ọ̀sẹ̀ méjì àkọ́kọ́ lọ́fẹ̀ẹ́ ìyẹn túmọ̀ sí wípé nínú ọ̀sẹ̀ mẹ́rin àkọ́kọ́ owó ọ̀sẹ̀ méjì lásán ni ẹ máa san ọ̀sẹ̀ méjì tó kù iléeṣẹ́ wa yóò bá yín fún lọ́fẹ̀ẹ́ hmm, ìrànlọ́wọ́ ńlá ni o ó wá kù sí èmi àti ẹ̀yin lọ́wọ́ láti sọ wípé lọ́dún ìṣẹ́ I no go gree for anybody I must become a land owner. fún two fifty square meters ilẹ̀ wa ti FUNAB alabata road tí à ń pè ní Jacob Scott mega city tàbí ilẹ̀ tuntun wa ti Àwòwò owó ojúmọ́ five five hundred naira ni ẹ máa máa dá tó bá sì jẹ́ ilẹ̀ wa tí ọba dá ni tí à ń pè ní kò sugar estate seven seven hundred naira ojoojúmọ́ ni ẹ máa máa dá lákòótán ẹ má gbàgbé wípé àǹfààní twenty percent discount ṣì wà fún gbogbo stage ilé kíkọ́ èyíkéyìí tí ẹ bá fẹ́ ṣe ìbáṣe roofing bíi gerald painting tiling pop àbí construction èyíkéyìí tí ẹ bá ti ní ìpinnu láti ṣe ní ìbẹ̀rẹ̀ ọdún 2024 yìí 20 percent discount wà fún gbogbo ẹ̀ ọdún 2024 tèmi àti tiẹ̀ ni láti ṣe rere no gree for anybody sẹ́. ẹ ṣeun ìyá wa ah, nítòótọ́ ẹyẹ méjì ń jẹ́ àṣà kò ṣẹlẹ̀ rí ni ọlọ́run ọba rán sí wa ní àsìkò yìí láti jẹ nínú àǹfààní ìbẹ̀rẹ̀ ọdún yìí kàn sí iléeṣẹ́ Jacobs Royal Touch Home and Property ní ọ̀bádá ní yàrá-dìgbẹ́ junction gangan tàbí kí o pe àwọn nọ́mbà wọ̀nyí zero eight one six nine one two three two one four tàbí zero nine zero five zero nine three five one three seven àǹfààní máa dópin ní thirty first of January twenty twenty four. Hearing the best makes you feel your best. fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kulẹ̀ fàlàfàlà. Hello, welcome to Profit Power, brought to you by Raleigh